ó ṣẹlẹ̀ ṣe ẹ ti gbọ́ ẹ ti gbọ́ àbẹ́ ò tí ì gbọ́ sẹ́yìn náà ti gbọ́ ohun tí wọ́n sọ pé ẹ̀gbọ́n Mercy Aigbe Mercy Aigbe tó ń ṣe tíátà ìyẹn patient ṣe patient tí wọ́n pè ní ẹ̀gbọ́n Mercy Aigbe yìí ni wọ́n ló wò tó sì lọ sí ilé ìyá tí Mercy Aigbe ń gbé kò máa ṣe méjì kò ṣe méjì kò ṣe méjì ṣe ló sọ iná sílé ọ̀hún ó jó ilé ọ̀hún tí náà jó ráúráú wọ́n bá bi patient patient kí ló dé tó dáná sun ní ìyá rẹ obìnrin má kójọ ó mà ro ó rojọ́ ó ní kìí ṣe pé mo dé ìwà tí mo wù yìí ṣùgbọ́n ìyá mi ló fà á ìyá mi àtàbúrò rẹ̀ mẹ́sì àwọn méjèèjì ẹ̀ẹ́ ni wọ́n ń lo ògo mi ṣé nìyá wa gba ògo mi fún mẹ́sì ẹ̀ẹ́ nítorí fi bí mi nìyẹn mo fi wò ó pé kàkà kí n má jẹ ṣèṣe á fi ṣàwàdà ni obìnrin yìí ní pé ọ̀tá làwọn ẹni jẹ́ fóun pé wọn kì í ṣe ẹbí gidi ó ní wọn kì í ṣe ẹbí rè ó ní Mercy Aigbe àtìyá ọ̀hún pé wọn kì í ṣèyàn rere torí ẹ̀ ló jẹ́ kóun dáná sunlé ṣùgbọ́n táwọn kan sọ ni pé wọ́n nítorí pé obìnrin tó jẹ́ dókítà yìí ó béèrè owó tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lọ́wọ́ àbúrò rẹ̀ tíyẹn kò fún ló fi dáná sunlé ṣùgbọ́n bó jẹ́ lóòótọ́ bó jẹ́ rọ́ ohun tó fojú hàn ni pé obìnrin yìí dáná sunlé ilé sì jó ráúráú ráúráú nílé òjò ọ̀pọ̀lọpọ̀ àwọn panápaná àwọn panápaná tó ń sì rìn sásìkò tó ń sì wà sádùúgbò yìí wọn kò jẹ́ kí ilé ọ̀hún jó kó tún kọjá ibi tó jó dé tàbí kó jó dé àwọn ilé míì ṣùgbọ́n wọ́n ti paná ọ̀hún o wọ́n ti paná ọ̀hún ṣùgbọ́n kí nìkan tó gbìyànjú sọ ni pé wọ́n ní irú ọmọ ìyàwó gan-an ní irú ọmọ ìyàwó gan-an ni Mercy Igbe àtẹ̀gbọ́n rẹ̀ àwọn kan tiẹ̀ sọ wọ́n ní sẹ́ kó ń sọ ọmọ ìyàwó sáré ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ohun tó pamọ́ sí ẹ̀dá